أعوذ بالله من الشيطان الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبني فرابة دوسوان مسلمين atọrọ àlékún ìkẹ́ láti gẹ̀rẹ̀ fún anábì sallallahu alaihi wasallam ẹn tọrọ bá láti bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa Allah bá ní sàlékún kí anábì bá ní sàlékún ọlá rẹ̀ sallallahu alaihi wasallam ní ọjọ́ ìgbìyàn rẹ̀ kíámà àfi ó sọ̀rọ̀ bàbẹ̀ lọ́n kọ́ sọ àmì àdánwò tí ó dé tó jẹ́ pé ní táàmà sọ yóò takun táàmà sí tàbí sọ á jẹ́ àmù ọ̀gá orin ni ọlọ́mọdé agbábẹ̀dú lórí ibú wọ́lájẹ́ kún sórí ń dánù kan wá fi ilẹ̀ ìta fi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sàbá ní gbọ́ ju bá ṣe ń fẹ́ lọ la hawla wala quwwata illa billahi al-azim ní ìjẹjọ́ àmbárọ̀ lérí àmàsáìlì haula al-jihad kí ni ká tó sún adé bí alamari ó náà ni aya tí Allah subhanahu wa ta'ala ti fi ń bá wá sọ̀rọ̀ nù suratul baqara wípé a'udhu billahi minash shaitani rajim wala taqulu liman yuqtalu fi sabilillahi amwat ìyẹn ló jáde bí ọ̀rọ̀ jihad al aslun من أصول الدين والجهاد غير منسوخ في هذا الدين الحنيف ولكن كيف شوه سورة الجهاد شباب من المسلمين لقلة علمهم ورميهم أهل لعلمهم بالبهتان وبالكذب وبالخيانة وبما كانوا أبرياء منه àwọn àfẹ́ẹ̀sìn bó ní àwọn kan sì dìde tí wọ́n lẹ́wọ̀n ní tí èsì tí wọ́n àwa ń sọ àtúntún sọ ẹwà tí ń sọ̀rọ̀ jihad nínú ẹ̀sìn wa a ma sọ ní gbangba a ma sọ tí ò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó lè dáwalákẹ́ torí tí ànábì ń sọ sallallahu alaihi wasallam nǹkan tó jẹ́ wípé etí kan ò ní gbọ́ àfikọ́mọ̀ pé tó ń bá ánádà ilé òun kọ́lẹ́tà sí àìdá lọ́dọ̀ alọ́sọ̀tálánù tá a bá wo àwùjọ lẹ́nì nǹkan tí ó jẹ́ àkòrí tẹ̀fsírì ó náà ní nǹkan tá a fi ń tẹ̀lé tá ń bá bọ̀bọ̀ ṣùgbọ́n kò ní rọrùn mọ́ pẹ̀lú àwọn aburú tó ti ń ṣẹlẹ̀ síwájú àti tí ń ṣẹlẹ̀ ọlọ́wọ́ wọ́n ti sọ́ di nǹkan tí ó rọrùn fún àfáà súnnà kó wá máa sàlàyé jihad àyàfi kí àwọn mọ̀kọ́dímọ̀ ti pọ̀jù àwọn àtìsíwájú láti fọ ìròrí tí ń bẹ lórí àwọn èèyàn ní àwùjọ láti kọ́kọ́ fọ̀ọ̀ná nítorí pé àlàmárì bó ṣe kan ilé òǹlẹ̀ ọkàn oko àti sọ nínú àdíthà mùsàlám min hadith ibn abbas radiyallahu ta'ala anu ardahuma pé annabi sallallahu alaihi sọ yawma fatih makkah wípé la hijrata بعد الفتح ولكن نية وجهاد Ànábì sallallahu alaihi wasallam ní Mẹ́kà ó ti dìlú fọkànbalẹ̀ ti dìlú ẹ̀sìn ẹnì kakò ìmá kó ń bẹ́ mà ṣùgbọ́n gbogbo bí tí arábá ti mi mùsùlùmí ọlẹ́tọ́ àti fi bẹ̀ẹ́lẹ̀ lọ síbi tí ara ó ti dẹ̀ bákan náà àti àníyàn tó fi ṣe nǹkan yẹn ṣùgbọ́n nǹkan kan bẹ tó jẹ́ àmánà tí àwọn àfọ́ ọ̀gbọ̀n máa ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam sí ọlọ́run ọba fi nǹkan tó pọ̀ hàn ànábì sallallahu alayhi wa sallam ó sì kó nǹkan tó pọ̀ sí ọpọlọ rẹ̀ tó jẹ́ wípé tí wọ́n bá kó sínú ọpọlọ kan lénìí ó súnmọ́ kọ́ mọ́ di èèyàn mà kí wọ́n kà kó sínú ọpọlọ kan lásán tí wọn ò tí ì rè bí wọ́n ṣe rí ẹ̀mí ànábì sallallahu alayhi wa bí wọ́n ṣe rí gbáyà rẹ̀ àti òní tá a fẹ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́ ni jàmáà ó níbi tá ń bọ̀ tẹ́lẹ̀ nípa wípé ìgbàwo àtàwálì yawm az-zahaf anábì ní múbíkọ̀ ni minal múbíkọ̀t lára àwọn nǹkan tí máa ń kórí ibú báyàn ó ní kí èèyàn ọ̀sá lógun ṣùgbọ́n ká tó débi ọ̀rọ̀ ogun gangan ogun wo gangan lànàbì sàṣàrà mi ń sọ ibi tí mushkila ti déré ṣùgbọ́n táwa ti fẹ́ bẹ̀rẹ̀ tafsir a máa ń rọ ìjọba kí wọ́n jọ àwọn tí wọ́n bá jẹ́ sẹ̀sì kí wọ́n jí wọ́n pọ̀ ju wọn tó bá wá gbọ́ wà sí lọ́nà mọ́sálásí kí wọ́n lè bá àmọ̀ wípé Islam ẹ̀sìn àlàáfíà ni wọ́n lè bá àmọ̀ wípé tẹ̀mwíhù táwọn kan fẹ́ máa ṣe fẹ́sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala arọ́sọ̀tà ti lóun yan àwọn èèyàn kan tí ó máa lò wọ́n láti má bá a gbà tó fi jẹ́ wípé à ń rí jísọ̀ sami ẹnìkan ó ń kálukú ọmọ lọ ọkọ̀ láńlá rìdíìmù wọ́n ní àmì wọ́n sì ní yúnífọ́ọ̀mù kọ́dà yúnífọ́ọ̀mù wọn ó sún mọ́ yúnífọ́ọ̀mù àwọn wò nínú àwọn tí wọ́n tún jẹ́ kírókọ rẹ̀ ìjọba wa ní nàìjíríà naam naam sáà yúnífọ́ọ̀mù wọn naam naam rìdíìmù ó ní àmì ìtìẹ̀ deeper life ó ní tiẹ̀ wọ́n ti ẹ̀wà máa mú kan wípé kágbẹ́ gbogbo léyìn ọ̀bà ti ẹ̀yẹ yìí a ní Jesus àmì odidi chọ́ọ̀chì ọwà yóò sọ wípé ó kọ chọ́ọ̀chì ní Christ Military Church oríṣiríṣi bá ń lẹ́mà gbọ́ ẹni kẹ́kọ̀ọ́ òsì ní ríro wọ́n fírí kọ́dà kọjẹ́ wípé èyí tí rìdíìmù ní ọ olóòlò tó wẹ́ lọ́dọ̀ ìjọba ní ọ̀dọ̀ àwọn àwọn nídi security o security náà ni wọ́n máa pè oríṣìí àwọn kan àwọn máa pè ṣùgbọ́n tá a bá rí àwọn kan lé ní wọ́n ò fi hàn kẹsẹ̀ yẹn o wọ́n kà tó bí 20 wọ́n nínú gbọ̀n tó tó wọn balẹ̀ wọ́n wá ń kọjá lọ títì pẹ̀lú ọ̀kadà òǹkàlùkù àwọ̀ fẹ́stì jihad jihad níbi wọ́n sàkọ́ jihad bá náà so wọ́n wá lọ́wọ́ ń bọ̀ tí wọ́n bèè kọjá láàkọ́ tí wọ́n ti bọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wà láòsẹ̀lẹ̀ torí pé ìlú àkọ́kọ́ gan á ti ráwọn tí wọ́n mọ̀ pé a wà ládé o kìníkà dé o kò sásọ kí ló fàtẹ́ rí bẹ́ẹ̀ sọ́lọ́ wọn ò tó fi yàn hàn nẹ́bì náà sallallahu alaihi wasallam kí ló fà á tó fi jẹ́ wípé òfò tí Yẹhudi sọ̀rọ̀ tí wọ́n fẹ́ kó bẹ́ẹ̀ Islamu kí tí wọn ò fi rí kóbá tó fi jẹ́ pé ọmọ ìsìláàmù ló naam tó fi jẹ́ wípé ògiri àwọn àgbàlagbà ní tí ọ̀bá lanu aláǹgbá ò lè wọ̀bẹ̀ bóò ni ògiri ẹ̀sìn àwọn ti òfin hàn ni àwa ni ká tó máa bọ́ sínú amukọ̀dìmáàtì àgbọ̀rọ̀ mọ́ máa kí àrẹ̀ dáadáa annabi sallallahu alaihi wasallam ó wà pẹ̀lú àwọn sọ̀hábà jọkan هذا الحديث أخرجه البخاري في التاريخ الكبير في تاريخه الكبير كما أخرجه ابن حبان في صحيحه وأخرجه الإمام بزار في مسنده من حديث حذيفة ibn yamani tàbí yaman radiyallahu ta'ala anwardohuma hudhaifa ṣùgbọ́n nù riwaya hadithu yìí ọkùnrin kan mẹ́bẹ̀tẹ̀ ń pè ní abdurrahman ibn buhran àwọn kafẹ́ fi dọ̀háfà rẹ̀ ṣùgbọ́n laysa hadha alhadith bid'if فهذا عبد الرحمن وثقه إمام المحدثين الإمام أحمد رحمه الله تعالى imam ahmed wọ́n ní fíkọ̀ ni kọ́dà afábùn hibban wọ́n ní àwọn ọmọ ẹnìkan tó yí pé wọ́n padà fi ròyìn rẹ̀ ṣùgbọ́n tá a bá lọ wo at-ta'liqul hisan lil allama al-albani ala sahih ibn hibban at-ta'liq al-hisan ala ibn hibban tí a bá albani rahimahullahu ta'ala bí 1 to 12 ni mujalladu rẹ̀ هذا الحديث تكلم عليه شيء كثيرا حتى حسن إسناده رحمه الله تعالى إذن آن قمود فالحديث ثابت الرسول الله صلى الله عليه وسلم أو أو بي إذا إلا يقول لك أنا فوت ما صلاة جاي النبي صلى الله عليه وسلم أو أقول الصحابة أو أني إن أخوف ما أخاف عليكم إن أخوف ma akhafu alaykum lẹ́ni in tí ń bà mí lẹ́rù jù fún yín mo ń bẹ̀rù nǹkan yẹn fún yín mo ń bẹ̀rù ẹ̀yin náà mo ń bẹ̀rù lẹ́yìn lórí nǹkan méjìlá níbi sọ́bà rọ́jùlùn ẹnìkan ni mùsùlùmí ni ọjẹ́ qara al-Qur'an yóò tó jẹ́ ntọ́rọ̀ wọn fi rán ni tó jẹ́ ad-dustur al-a'zam ìwé òfin yọ́ọ̀ka kọ́rọ̀ al-Qur'an yọ́ọ̀kẹ́ al-Qur'an tó jẹ́ ntọ́rọ̀ fi rán ìmì àti sí nígbàtọ̀ bá yóò di wípé àwọn nǹkan tí ń bẹnu alukur'an nìyẹn yóò máa jẹ jáde lára rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ yóò máa jáde lára rẹ̀ yóò máa jáde lára rẹ̀ títí títí hatta idha kana alayhi bahjatu tí tí ó fi pé Qur'an yóò di báhájà fẹ́ nìyẹn kí ni báhájà yóò di ẹwà fún tó jẹ́ wípé ìrísí rẹ̀ lọ́ọ̀kan àwọn èèyàn mọ̀ ìpé àfóhunkura nírí kọ́dà in tọ́ka yẹn wàrídì àìn lílì Islam òun gan ìrí táwọn èèyàn mọ̀ rí wọ́n rí ẹni ẹ̀ sí rídì àìn nǹkan tí wọn lè torí rẹ̀ kọlu ẹ̀sìn Ọlọ́run wọ́n rí ní olùrànlọ́wọ́ fẹ́ sí ọlọ́run in tó kàyí ọ jáde lára rẹ̀ yóò nìrùn bà ní tá nẹ́bí sáàmù sọ́nù ogun táwọn pé à kọ́dà bí èèyàn bá ha kùrántà tó lè ha sọ́mọ̀ Bukhari sọ́mọ̀ Muslim musulman Ahmed sunanamon Abi Dawud Tirmidhi Nasai Ibn Majah ó tó wà nkami hankami hankami hankami tọ́lọ̀ wà fún tọ̀rùn tí ẹni bá ń sọ̀rọ̀ ń tiẹ̀ tó sì jẹ́ pé irọ́ nípa o tàbí tí ń sọ ọ̀dá ọwọ́ báhájà ẹwà tẹ́sì ti gbé wọ̀ àti bó ṣe rí lójú àwọn èèyàn irúgbà rẹ̀ lè débi ṣòkòtò rẹ̀ náà ó lè dé ojúgun ìwọ̀nba ni ó máa wòkè máa tó bá kíṣẹ́ ìkọjá ní obìnrin wà ọgbẹ̀ ṣe tọ́nà jù subhanallah an sàsán sọ wípé àwọn nǹkan yóò ti dára rẹ̀ tán ẹ máa wo èdè o kọ́lọ̀ mẹ́jì ó di àwa yóò máa bá bọ̀tà yóò gbà àá ṣe ẹ̀ máa lágbàjá ni lágbàjá ọ̀dọ̀ wọn ni àti àkùrán yìí tamado ọ̀dọ̀ náà ti akuran kíni kan ọ̀dọ̀ náà ti ka hadith ní ọ̀dọ̀ náà ti ka kankan mo ìrìnà ní dín tí àwọn èèyàn bá rí pé ọba dásì nǹkan kan láwùjọ ẹ̀dá ilé o sẹ́mọ̀ pé lágbájá lọ sọ̀rọ̀ ansa sọ wípé nǹkan yìí kèé sóòjọ fàkọ̀ ìyàrọ̀ ma sha Allah yóò bá bẹ̀rẹ̀ sí chẹ́ńjì ẹ̀sìn ọlọ́run díẹ̀ díẹ̀ sẹ́ẹ̀mẹ̀ pé fíkọ̀ ti wà trust ti wà ẹni ò lè parọ́ ó ti wà yóò bá mọ́ chẹ́ńjì ẹ̀sìn ọlọ́run díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ afisasa gbé fansalafọ mindini tí tí ó fi dẹ̀ tí ó bọ̀sù ẹ̀sìn kúò lọ́rùn wàjàálàwù kọlfàwù zihiriyan yóò mú ẹ̀sìn ọlọ́run yóò gbèjù sẹ́yìn ìfẹ́nú rẹ̀ yóò wà fi sí iwájú orí yóò fẹ̀sìn ọlọ́run sí papọ̀ tí yàn bá yọ lọ́ọ̀kan kí wọ́n ọ̀gọ́ lára rẹ̀ iwájú ni àbí papọ̀ ansa ni ìtì ìdálé o kí ni tó kútùkú ó sì wọ́rọ̀ máa jìránàwù wà ámìdá ilá jìrọ́ ní astagfirullah wà ámìdá ilá jìrọ́ ní bisaif kọ wà ní rí ẹni kankan tí ó lè ṣe jihadi lára rẹ̀ àfi jìrọ́ nù rẹ̀ ẹwọ bá nàbí ṣe wa ẹni tí ó bẹ̀rẹ̀ sí lára rẹ̀ ó ní àwọn alásùnmọ́ rẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àti ó bẹ̀rẹ̀ sí lára wọn ó ní àwọn màmá rẹ̀ bàbá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ aládùúgbò rẹ̀ ṣùgbọ́n kí ni ìbẹ̀rẹ̀ bí sẹ́yìf yóò máa pa wọ́n ni tọ́bọ́ wá ní pípa ìyẹ́ òtútó kí ni tí ó máa fi ṣe mùbáríru tí ó máa fi ṣe ẹ̀rí àti tọ́sọ tí ń ṣe ń dẹ̀tọ́ wọ́rọ̀ máa hù bí ṣírìkì yóò pe bàbá rẹ̀ ń kéfèèrè ibi tí ó ti bẹ̀rẹ̀ nu yóò pè ọmọ rẹ̀ kèfèrí tó bá ti kọ́kọ́ yẹ pẹ̀lẹ̀ àwọn eléyìn ọ̀nà bàbá ń bàbá ò lè nítumọ̀ fún láti pè ń kèfèrí ìyá ìyá ò lè nítumọ̀ sí láti pè ń kèfèrí ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n ò lè nítumọ̀ sí láti pè ń kèfèrí kọ́sẹ́ńtì ò lè pè ń kèfèrí yọ wà gbé ìdà sáwọn èèyàn wípé ń tẹ́ ẹlẹ́tọ̀ sí òun ni kẹ́ ẹ sá kú olórílẹ̀ anábì sọ̀sá wà ní nǹkan méjì tí wọ́n máa ṣe yóò máa pè ní ẹ̀sìn ọlọ́run kí ló mú dádì rẹ̀ kóònù ẹ̀sìn ọlọ́run onígbàtà náà fi síbi jẹun kí ló mú mi rẹ̀ kóònù ẹ̀sìn ọlọ́run onígbàtì àtẹ́ kíyàn èwo ló ṣe ẹni tí mẹ́lẹ́gbẹ̀ẹ́lẹ́ rẹ̀ ó ló kí kìrìsìtẹ́nì kan kú ọdún níjọ wá wọn ọ̀dà kúrú àwọn ará mọ́sálásí yí wọ́n gọ́ ó ní ọ̀nfà tẹ̀sùbá kí ni pátá ń kó lẹ́nu sẹ́yìn bóòlù àwọn tí ẹjẹ́ náà àdúgbò ìyàwó lẹ́yìn wọn ti fọgbà ti pẹ́ ó ní wọ́n ń gba obìnrin ṣiṣẹ́ àtọkùnrin nínú ọ́fíìsì kankaná padà kí ni wà láti jọba ó ní wọn ò fi Kùránì àti àdífì wọn ò fi dájọ́ kí a ní hukumu wọn oníkèfèrè ní ẹ wọ́láwà dé Hudhaifa wá ní kálukún wọ́rsam lẹ́nu jọna wípé ọ̀rọ̀ mẹ́lẹ́lẹ́ yìí o wá ní Ànábì sallam èmi ní béèrè kan ayyuma ahaqqu bishirk tálẹ́ntálẹ́ sọ wípé ń pa nǹkan míì pọ̀ mọ́ Ọlọ́run ó ń fi ìròyìn rẹ̀ dà nǹkan rú ó lú ẹ̀sìn Ọlọ́run subhanahu wa ta'ala tààlà sọ wípé kúfúrù ń bẹ lára rẹ̀ arọ́mí àwíl marwi àwíl marmi ṣé ẹni tí ọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí só ní ọ́ jẹ́ ni ọlọ́njújọ́ náà àbáwọn ti lẹ̀ annabi ni sallallahu alaihi wasallam èèní ìlú tọ́nà ń gbé fún mi àrọ́ mi ẹn tí ń lè àwọn èèyàn gangan o lẹni tí ìsẹ̀ni ọlọ́jọ́ náà hmm. àwọn afọ́ àwa ní tàbádébì hadith yìí a gbọ́dọ̀ tọrọ sabat allahumma thabbitna bil qawli thabiti fil hayati dunya wa fil akhirah gbọ́nù la muhammadu sallallahu alaihi wasallam tí wọ́n lọ́mọba tó torí ẹ̀dàyé torí kẹ́lìmọ̀ láìlẹ̀ aláàlọ́fi torí ẹ̀dà yìí ká lè mọ̀ pọ́ nìkan láàmà jọ́sí fún mọ̀ páwọn tọ́rọ sí àwòjíṣẹ́ ni kò torí ànábì dàyé o torí gbọ́dọ̀ láìlẹ̀ aláàlọ́fi náà lè dálì jẹ̀nà ilé ìdáná ilé ìdáyà ilé ìdákẹ̀ torí ẹ̀ lè sọ alukuran kalẹ̀ torí ẹ̀ lè ráwọn òjíṣẹ́ hadith ìlódìdí àwọn àfáà wa bọ́ bẹ́ẹ̀ wọ́n ní àkọ́kọ́ náà jẹ́ àfisọ̀ ìhẹ́yìn Umar radiyallahu ta'ala anhu àrùdọ́hùmá annabi sassan sọ wípé man hamila alayna silah gbogbo ẹnikẹ́ni tó bá lè sọ pé ọmọ ìyá wa lòun tọ́kàn yọ̀dà sí a angon ọkàn yọ̀gbù báyìí sí mùsùlùmí ọ̀yá rẹ̀ ọyọ ọ̀bẹ naam lọ́wọ́ ńlẹ̀ lọ́lọ́sáná ikú rẹ̀ rí falẹ́ ìsàmìnà kìí sára wá o àwọn àfáà ní bá ṣe túnú apákàtú pé irúwà tọ́lọ́n fún mi kí ń wí kò kú ònú ẹ̀sìn ọlọ́wọ́ jẹ́rẹ̀ o ṣùgbọ́n tánàbì ní àmìrúwà kama àti ẹ̀sà tó ibi òun wá ní àdánwò tí àdánwò sọ pé yóò kẹ̀ẹ̀sìn tú àwọn èèyàn kan ibi ìlàdánwò ti wá dé nínú ríwáyà mi fi sahihain yaqtuluna alal islam wọ́n máa pa wọ́n táyé ọmọ rí wọn sí pé wọn ọ̀yàtọ̀ ẹni tí wọ́n wọ́n ń ta kírísàn ọmọ òpé àwọn ọ̀yàtọ̀ yahudi ọmọ ọ̀yàtọ̀ wàyàdàrúnà alàlà àwùsàn wọn ò ní rí ti àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n máa pa hujja wọn kí ni ẹ̀rí wọn ẹ̀rí wọn náà ni wípé ìntọ́nà ọbọ̀ ọ̀ràn wọn o ni wọ́n làbọ̀rùn nígbà náà alọ́sùwàsá ń sọ fún wa alọ́sùwàsá o ni nínú hadithi tí mọ́mù tírìtì gbáwà min hadith Abi husni islamil mar'i hadithi a ń kà nínú alàrọ̀wọ́n nàwíyà ṣùgbọ́n mọ̀fúùmù rẹ̀ ó kéré lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí in tó lè mẹ́sí èèyàn dá pàdé ọlọ́run ó ní tọ́lọ̀wọ̀n ọbọ̀ ti pín ọdọ̀ rẹ̀ kọ́mọ́ kọ́mọ́ jẹ́ pé ní ó bì sí pẹ̀lú ẹ islami nínú àdífì ibẹ̀ láti wá fẹ́ máa dárọ̀ tọ́pọ̀lọpọ̀ nǹkan ibẹ̀ láti fẹ́ máa pòyì tọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan ìtí è clear sí wa min husni islami limarui nínú dáadáa tọ́mọnìyàn lè gbé pàdé ọlọ́run bá pẹ̀lẹ̀ sí rẹ̀ tí ò fi ní sórí ibú àwọn nǹkan tí ọba ti kàn kọ́ wà mọ́ ọlọ́run bẹ̀rẹ̀ bí báyìí tó wá ti sọ tí ẹ̀ ń táà àmbọ̀ Allah subhanahu wa ta'ala sọ fún àṣàṣàrán al-Qur'an wípé ẹnikẹ́ni nínú àwọn kèfèrí tí wọ́n bá ń bá wà nábì ìjà tẹ́ fi wá ní àdéhùn láàrin ara yín àdéhùn yẹ ò yẹ ìwà nábì o kí làdéhùn náà ni wípé àtàwọn àtẹ̀yìn àní bára wá já o ẹlẹ́tọ̀ àti wọ̀lú wa àwa náà lẹ́tọ̀ láti ṣe kíni o láti wọ̀lú yí lápẹẹrẹ nígbò wá ṣe sàá làwọn kan bá wá bọ̀ wà nàbí wípé hàn ó kíyè sára àwọn tó bá sàdéhùn alábòsí ní hàn kódà tàbí bí a ti báyìí wípé àwọn wà bọ́m̀bù yín pa Mẹ̀dínà ni àbáwọn wà sí báyìí fún yín ọlọ́run ni wà imma takhafanna min qawmin khiyanatan tó o bá wá di wípé ẹ̀rù pé wọ́n jàǹbá rẹ̀ lẹ́yìn ìtẹ́jú ọ̀sàdéhùn ní wọ́n ń ba ìwà nàbí fáńbìdì lẹ́yìn màlà sàwà in tó ṣe ni pé lọ́ọ̀rì ìbá wọn tàbó ránṣẹ́ sí wọn wípé ẹ̀yin lágbájá àdéhùn àárín wa kò sí mọ́ o torí ìgbésẹ̀ báyìí tẹ́ ń gbé ẹjẹ́ àárín lọ́tàá

in tí ó náà ń òpin sọ́dọ̀ rẹ̀ tí ó kàn jama'a tí èèyàn bá jalè tó sì lẹ́tọ̀ọ́ kí wọ́n dájọ́ ọlọ́run ọba fún tí wọ́n bá pilẹ̀ fẹ́ dájọ́ tá a làṣẹ ń bẹ lọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ ti ẹni ẹni tó gba àṣẹ ń sọ́rùn nínú ni wàhálà tí ọba ti ṣe bọ́lọ̀ ń ṣe ní ó ṣe òní ọ̀jẹ̀jọ́ wa lẹ́wọ̀n òní bí ẹ̀yìn ṣùgbọ́n tó kàn kan àfáà pé ẹ̀sìn ìdájọ́ ọlọ́run rèé o ìtọ́lọ̀ sọ́rẹ́ o sáà tí ń darí ọ̀bà wá mú ìdájọ́ yẹn ṣẹ ni wọ́n bi léèrè min husni islami limari tẹ́rkù malaya ni kí ni tọ́ka tẹ̀mí kí n kó yín lẹ́yìn pé ẹjẹ́ alọ́rẹ̀ ìfọ́ sẹkíríàtì jama gbogbo ń tàn sọ ń pọ̀rọ̀ jihadi ìbún ẹnì kankan tó lè wò wípé ò ní ẹ̀rí tó ju ń tàn sọ lọ tí ó wà fi inú ọ̀rọ̀ ẹ̀sìn láńṣẹ́ ń bì bọ̀tí sọ́ọ́ sẹ́ẹ̀mọ́ ṣe wà kùwà rírí sẹ́ẹ̀mọ́ jẹ́ sọ́rọ̀ mẹ́sàn-án sáàsù àbàngarúrú a ní ìdí gbogbo ilé ibi náà ni àti wàlẹ́ ẹ̀sìn Islam ẹ̀sìn àlàtí àlàwà ń ṣe kí ló fà á tí rọrí fi dàrú àwọn mọ̀rọ́hìlù kan ni mọ̀rọ́hìlù kí ni mọ̀rọ̀hìlù ìpele ìpele àkọ́kọ́ búdí àbí shabab bìmọ́gúdáì àsìríyà bìlámẹ́lì wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ pẹ̀lú kankan tí a ń pè ní iṣẹ́ kọ̀rọ̀ nígbà tó di pé àdéhùn yẹn dé tí ṣètọ́n fẹ́ máa lu àwọn èèyàn yìí ibi tí a ti bẹ̀rẹ̀ ìsá àwọn ọ̀dọ́ jọ wọ́n wá padà dé wọ́n gbọ́yé pé níta àṣà jọ fún kèése tó lè yé ògbó òlú o ṣùgbọ́n wíwo lẹ́nu kí ni wọ́n wo gbogbo ẹni wa wó wo ibi tó ti fi kọ́kọ́ yẹ yín nìyẹn wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ pẹ̀lú kí ni o bisiriya filamal wọ́n ní ibi tọ́rọ̀ ń lọ ní ìsìn ẹ̀yin tààrà pé so àrígbé wọn dó ní tí wọ́n sọ̀rọ̀ Afghanistan akíyèsí ọ ní o torí pé ọlọ́run brass ta ti yàn inú mọ́sálásí azarigbọ́n sáà ń sọkún ní kọ́dà nígbò tó dáìgbà kọ̀pẹ́ apàdà ikọ́ pẹ̀lú ànújẹ́ náà so n ta bí wọ́n ti ẹnu orí wọ́n ti ẹ níjọ́ ma kọ̀ǹdọ́kà fi ẹlẹ́ à ṣe yẹyẹ níjọ́ náà lọ arígbogbo ara náà ọkọ̀ náà náà arígbé ìbínú ló fi lọ já sínú sọ́kèwé pẹ̀lú rẹ̀ pé bàbá ìmáàmù wa àti ẹ̀láìkí wọn gàgàgbà ọ̀sásùn àwa rí pé ojú ẹsẹ̀ tó ṣe ní pé kí lẹ́jọ́ náà tó sún márùn ló ti fọ́ lójú nù wọn ní tá a fi mú kí ní ìkéṣe táwọn èèyàn ní gbọ́yé ní gbangba ní tá a fẹ́ mọ báyìí sọ yìí nǹkan wọ́n wá bẹ̀rẹ̀ ibi à ń lọ́pọ̀ o inshallah rahman a ní the next meeting wa inshallah yóò jẹ́ 1:30 lóru ká pàdé ní yìí di gate inshallah tààlà pẹ̀lú gúnkà gọ́dẹ̀ mú tọ́sílá ìtẹ́ lọ́wọ́ ẹ inshallah kòyìn tó ń bọ̀ ya kò rọrùn kí a sì ń bá yóò so a lọ sí nínú gbó sangisa inshallah tọ́wà nìkan bí kírórúkọ rẹ̀ díẹ̀ tẹ̀jà jama ẹ wá jẹ́ ká mú kọ́ ìdá lọ́wọ́ Imam Malik máa ń sọ̀rọ̀ kan pé àwọn tó lọ ṣáájú wa in tí ò tún ayé wọn ṣe yọ báyé ti ajẹ́ ni tá a bára wọlé in tó sì tún ayé wọn ṣe kò lè báyé wa jẹ́ kí ìdẹ̀lí Umar ibn Aziz níjọ́ kan báwọn èèyàn sọ̀rọ̀ tí mùsùlùmí òyìn kí ó o èyàn kí ó agaga wa tá a jẹ́ ọmọ fún àwọn tí ó tó jágbàlagbà fún wa tá a bá ti mọ́rọ̀ ìsọwọ́ wà láyẹ̀ ní kò ní ìlú àlòkulù Umar Aziz ó ní hmm, ẹjẹ́ ń sọ ọ̀gá fún inú tẹ́mi náà gbọ́yé lọ́dọ̀ àwọn sọ̀hábà yìí tó sì jẹ́ yí pé àgbọ́yé náà ìgbìlẹ̀ wọ́n tọ́tà mọ́sàn sílámù wọ́n ní ìdárọ̀ àìta qauman tó bá wá kójọ́ bì wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù tí gbogbo wájọ ní ìlọ́kàn àwọn ṣùgbọ́n iṣẹ́ yìí kọ̀rọ̀ láti sọ dúnàlà àmà àníjáwọn yòókù ọ̀gbọ́ kìí ṣe dáa yòókù lè gbọ́ àwa nìkan ìlọ̀rọ̀ yẹn kàn fáàlàm annahum fi ta'sisi dọ̀làlà gbogbo àtọ́bàtí tí wọ́n bá ń dẹ́rú ẹ̀wò foundation of òkànlẹ́ tó fẹ́ fi lẹ́nu ọ̀rọ̀ ni kó bọ̀ ṣe ká tún ọ̀rọ̀ yẹ sọ ó clear lápẹẹrẹ gbogbo àjọ wà ń bàdàn lódìdí àjọ wà ń gbọ́ a sì ń gbọ́ra ní mùsùlùmí ọmọ ìyá nílé ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú kálukú ti wá àìbẹ́ẹ̀kọ̀ àwáwà masalasi à ń ṣe wáàsì lọ́nà sáàtì géètì láàrin àwọn tí mẹ́ mínú wa sáàdára wa mọ̀ wípé ọmọ ìyá pàdé bí a ṣe kankan fún aṣáṣù kọ́nà bẹ́ẹ̀ nìkẹ́dẹ̀ ní sí títà ogun wa ń bẹ̀ ààrin mọ̀ púpọ̀ wọn ṣùgbọ́n gbogbo ẹni tí ń bẹ́nu bí àtẹnu géètì láti dára wa mọ̀ páwàtà lè wọbí rẹ̀ ibi tá ń bọ̀ nù kọ́nà àwọn ti dẹ́ ó ti rẹ̀ tó ti rẹ̀ dáa fi sẹ́nu géètì wọ́n ti dẹ́ràn kan padà wọ́n ṣe kí ni o so nígbà tí wọ́n wà tilẹ̀kùn sí a ti mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ti ilẹ̀kùn tó bá ti di five thirty àwa tá a wá wọlé yìí la mọ̀ pé alẹ́ tó àti ṣe kí ni o alẹ́ tó àti wọlé o so olórí wa tí wàá bá wa sọ̀rọ̀ wá dé ó ní alhamdulilayi alamin wa salatu wa salam wa salam baadu eyo السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀rí wípé akójọ síbà ilé ni láti fi lè jẹ́ àmọ̀ wípé àwa tó ń sún síwájú nínú ẹ̀sìn títí wa ju àwọn arábàrá lónìí tàbá ọmọ sára sí ọjà wa a rí pé adébẹ̀ àbásúnà a lọ sí mádùlá arọ́bí kí ó labá mẹ́ àbá imani ọ̀rọ̀ wa títí ni ìkójọ yìí ọ̀rọ̀ tí a fẹ́ mọ́ sọ yìí ẹni tó bá délé tó bá sọ fún ìyàwó ẹ̀ iná ní ọ̀sẹ̀ kù kàwọn ajú ọlọ́run ẹjọ́ délé tó sọ fún dádì rẹ̀ òfò tó mi ẹ̀bọ́ sí ní tí ọ lọ́dẹ̀ délé ọ̀sọ̀fọ́ rẹ̀ rẹ̀ tàwọn sásì gan bá dẹ̀ mọ̀ sí pọ̀rọ̀ ẹ̀sìn lápẹ́ yàtọ̀ nàìjáwù wọ́n wá ń sọ̀rọ̀ yẹn lábẹ́nú ṣùgbọ́n ibi tí a ń fọ̀rọ̀ ń tì sí ni wípé a ń yòókù ọ̀gbọ́dọ̀ mà fọ́lọ́mà náà ń fi tàn sí ìsìndọ̀lálà ẹ mọ̀ wípé john ọ̀nà kan nú ọ̀nà táwọn èèyàn tún gbà sórí ibú tí ẹ ọ̀tọ́ fi rẹ́rìn ẹ̀sìn oní ẹ̀fẹ́ fi lọ́lẹ̀ wọn ó ní fa iná dínà náà ẹ̀sìn wa kèsẹ́sì tí a máa tilẹ̀kùn mọ́rí ṣe láà kí ni dalil afọ́mù bukar rahimahullah onígbà wàhálà dé usman wà wá jùmọ́ radiyallahu ta'ala anhu lọ́wọ́ bẹ̀rẹ̀ kútùbà fi ṣe kútùbà lọ́wọ́ yìí fartafat al-aswat irú àwọn ìrìn yẹn tá a yìí wọ́n ti pa wọ́n ti kún ní kọ̀rọ̀ wípé inṣáàlá sí ẹ̀mọ̀ pé à ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ibi tá ń bọ́nà nù min husni islam al-mar'i tarku malayani tarku malayani lápẹ̀rẹ̀ ní ìsìn ká dìde ní muskila àjọ ọmọ ara wa àwa mélòó kan àwọn àwòrán báyìí àwòrán bàjẹ́ ilé ìkẹ́ àgbà odidi usage ààrí wọn mú bẹ́ẹ̀ wọn nílé sọ̀rọ̀ súnná ara ìmọ̀gá ló ń kírun ẹ̀ẹ́kẹ́ mẹ́sàsí ọjọ́bá ní ẹ̀kẹ́ pàṣásù útúbọ̀ wà bẹ̀rẹ̀ ní 1 tàbí 130 dáadáa lọ́fẹ́ ẹsẹ̀ lọ́dún ìtì ẹ̀ ó ti wá mẹ́nìkan lọ bó ṣe dìgbọ́kọ̀ rẹ̀ báyìí ọlọ́run sì àṣíjọ́ ní ìmọ̀mù bá pẹ́ dé ó ti fàlùkínbà ní ọ̀rà àti láwàní bó ṣe lù àlùkínbà àti wáyàn ó ní kẹ́lẹ̀ kó pèrò ní ọba pèrò lọ́bá sì borí mímbàrí ní ògbórí mímbàrí lọ́bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀nà alhamdulillah ní ẹ̀rọ máa ya ìtúbà wá tẹ́ ni ó ní nǹkan kan tó jẹ́ pé nígbà ayé dé sọ́dọ̀ àwọn àfáàtàn nígbà di pé ìtẹ́ díẹ̀ ó di tí wọ́n tún gbé lọ sí Mr Biggs tí wọ́n lọ tún ṣe tantalizer ọdẹ tí ń bá èèyàn gún yẹn àwọn àfáàtàn wá change ọ̀rọ̀ náà ẹni tó bá ń sọ báyìí wọ́n wò bí ẹni bí láwùjọ ó náà ni jihad jihad jihad sábọ̀ wájú ọ̀rọ̀ àwùjọ lónìí ìsàsọ̀kún kálukú sáwọn báyìí kọ̀pẹ́ ni ìmáàmù mọ́sá gangan bá sẹ́gẹ́ ni o lọ́bá wọlé ọ̀rọ̀ tàà máa ń sọ wẹ́rẹ̀ yìí lọ́sẹ̀rẹ̀ níbi kan nílẹ̀ Yorùbá iná ẹ̀ tó fi jẹ́ wípé manhaju annabi sallallahu alaihi wasallam èèyàn ò tí ì nísinmi àfi tó wáyé pé lèèyàn rìn torí pé ànábì ni wàdínú lọ ẹ̀sìn ọlọ́run ọba bẹ́yìn ẹ̀lọ́ọ̀lì fi wàlìjà fi áníwù níbo lẹ̀sìn ọlọ́run ọba ti rìn lọ láàrin ẹni tó gbówó lẹ́sìn ọlọ́run pé ah ah, ah islam náà láti náà báyẹn ẹ wá dá oúnjẹ wá ń bìrọ̀ islam ẹ̀ dẹ̀ tó ní gba change wá ń bìrọ̀ o gbogbo ẹni tí ó wà lọ́wọ́ wá débẹ̀ mú náà oh, bẹ́ẹ̀ sì ń wá wọ àwọn ètò mú láti wá ní one million báyìí ah sọ̀rọ̀lá iṣẹ́ ìjẹ̀rọ wá rọrùn ní one million ní o nìkan bá tó lọ ní ẹ̀sìnwó one million bí ẹ̀tà kọ́bọ̀ ìlera ẹ̀sìn ọlọ́run láàrin ó nàkúnà àtàlátàpá láàrin aláṣẹ ju àtàlásẹ ètò ìbẹ̀rẹ̀ sí ọlọ́run ti rìn wàlá jẹ̀mẹ́rà ọlọ́ni wa sànú ni o tí ó di àkóṣọ́kọ́wọ́ èyí ó rí rẹ̀ bí ẹni pé sí Islam láti ẹjọ́ yìí tí wọ́n bá bá sọ láti ṣe márùn ọ̀rọ̀ ní pé tó wọ́n wípé wọ́n ń fún àwọn èèyàn ní nọ́mbà rúùmù wọn lálìjẹ̀ wàláhì wọn ti parí báyìí tó ń pa àwọn yìí àwọn èyí eléyìí wọn ò gbogbo tẹ́yìn sọ ìwọ òríro kí ló sì fà á wọ́n gbà wípé kò síbi tó lọ bọ́m̀bù tó ní gbalada ìmọ̀ kọjá mùsùlùmí olódúró kò tiẹ̀ ní òkalẹ̀ àtẹ̀jí máa ń sọ̀rọ̀ iná ọjọ́ ìrẹ́ kí ni yẹn tẹ́lẹ̀ kan àwọn gan wà láyìn àjẹ́ bẹ́sí kí wọ́n lọ gẹ́nà òtún balára lára ó sì jẹ̀tí ìtọ́hùn wa kílẹ̀ tó ó òfófó min husni islami ni mari tẹ́rùkú mẹ́lá yà ní adá ń sọ ni ẹ ẹ̀rọ ń bẹ́ ẹ̀ náà ẹ̀rọ máa sọ̀rọ̀ ẹ̀sìn máa gbẹ́lẹ̀ wọn wọn bẹ̀ ṣíríkù ń bọ̀rọ̀ hàn kankan bẹ̀rẹ̀ wọn wọn là tán ọmọdé sí pẹ̀lú pangẹ́rẹ́ burúkú wọn lọ ní ìrà lórí mímbà ní orí sí ẹ wọn wọn sẹ bàkọ̀dìjà bàkọ̀dìjà kí ló kà pẹ̀lú ẹ ṣé ẹsẹ̀ nídìí ni ẹ ṣé ẹsẹ̀ nídìí ni ṣe ni ẹ ayé àwọn hadisi ayé àwọn kankan ti lọ ayé pàgẹ́ lélẹ́ ìgbẹ́ wọn wọ́n bùlọ̀ fún alójú dànù ẹjọ́ fẹ́ dúró kó dúró ẹjọ́ àlejò wọn kọ̀ anábì ọ̀sọ́ fún ọmọ pọ̀ àyàn mẹ́gẹ́ ẹ àjọ àbẹ́ta náà bá kúrẹ̀ yìí rẹ̀ lọ́la ti mọ́. àwọn mọ̀ àìgbọ́dọ̀ dáalé ọ̀rọ̀ sẹ́nà àfà hùsùn bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí sọ̀rọ̀ fẹ́tẹ̀fẹ́tẹ̀ lọ sọ́wọ́ àti bẹ́ẹ̀ ní sọ́njọ́ So, àmà tó ń kó síjọba ní ẹbá fámílà ló ń kọ́ bẹ́ẹ̀ wọ́n kò kúkú yìí sọ́hùn sẹ́yẹ́dẹ́ ní gẹ́gẹ́ Al-Hasan al-Basri ó níbi tó ń wà wọ́n ti fọ́n bóòdè nù mọ́sálásí wàláhì máa ó bù sírò àdìmọ̀ sàmà eruku ti gba gbogbo mọ́sálásí ànábì ó ti gbàta wàláhì ń ò lérí kọ́lọ̀ sàmà lókè mọ́ ah irú kí lélẹ́yìí ó oníkọ̀pẹ́ fáìdà nánú bí sọ́wọ́tì nìyí min hujari azuwaju sallam labá gbọ́ ohun yẹn wá láti ọ̀kan nínú àwọn yàrá ìyàwó ọ̀nà sallam nínú ìrùwáyà mi wọ́n padà gẹ́ẹ̀tù wípé umu salama ló sọ̀rọ̀ yẹn umu salama ní à ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ dáadáa o inna rasulakum sallallahu alaihi wasallam qad ànábì yín kó tó lọ ní máa ń sọ ọ́ fàwà wípé òun oni ní dásọ̀rọ̀ ń tàn kódà kọ́ máa lẹ́rẹ̀ mọ́ wọ́n ní ta ni ó ní kúlù máa ń farrọ̀pọ̀ wà tázàbà gbogbo ẹnikẹ́ni tó bá ló ń bá mísí islam yìí tí wá ń sòpì aláàrin mùsùlùmí wà tázàbà tí wá ń hùwà ìsìbíyà tí hùwà pé tí a rè nínú islam náà eléyèsè tí a gbogbo ẹ bá gbẹrú ẹ pàdé èmi ànábì wà lẹ́yìn ìdásọ̀rọ̀ ìwájú ọlọ́run tí méjì àpàdé bí tí àní bí bẹ̀rẹ̀ ọgbọ wa tí ó tún fi lè kí nǹkan míì kì ọ́ yàtọ̀ sínú ẹ̀sìn tó ipẹ́ tó ọba ń ṣe nǹkan yẹn lọ́wọ́ ọmọ pẹ̀lú ń ṣe lọ ẹni tó bá ti yẹ yàtọ̀ sí ọ tí ó sì ń bẹ̀ kó mi ọmọ gbé lọ báyìí kó ní ládà lọ́wọ́ ọ̀rẹ́ rìn ló tún mọ́ ju sí ṣé ẹ tó tí wọ́n bá sì pèrò olóbẹ̀kìrì mọ́sálásí wọn ní tí ń sẹ́nu wọn náà mọ́sálásí kò kọ́ ọ tó kírun gbọ́dọ̀ sọ̀rọ̀ àbámà sí sọ̀rọ̀ wàlá kí ni wọ́n látẹ̀ dánwò yìí àwọn bọ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́ni jẹ́ ìsọ̀rọ̀ kan fún ọ wà ìjánáwò lè sálìmì ibi tẹ́fífí mọ́ àwọn ọ̀dọ́ nìyẹn tí àwọn kèfèrí bá wá nìrí ànábì janahna lè sálímì ọ̀dà ẹ̀mẹ́jì àbára wájà bóyá wọ́n rí pé ó pìlẹ̀ borí àwọn tí wọ́n kéré ní ọba wá bí ọ wípé ànábì mẹ́jì àjá ẹ̀jẹ̀ àfijalẹ̀ fájìnà láhà ìrìn ànábì gbà sí wọn lẹ́nu tí wọ́n bá tiẹ̀ tún fẹ́ dọ́gbọ́n tó jẹ́ pé in tó jẹ́ wọ́n dọ́gbọ́n sọ bẹ́ẹ̀ ni pé kí wọ́n lè ráyè pìpíà fún yín jù bá ń lọ tàbí láti wọ́ ọ̀nà míì tí wọ́n èborí yín fájìnà láhà ìwọ gbàbí ẹ ṣe bọ́ ọ̀sán ṣùgbọ́n tí wọ́n nílùú pé fatawa kẹlẹ̀ ala Allah ìwọ gbára níbi ọlọ́run ọba mi lè mi ránṣẹ́ ṣé kò ti sọ pójú òní tí ọ ìwọ inna huwa هو السميع البصير وإنه السميع العليم masala wa ni masala yìí ọba ẹ̀sọ̀ kan pípọ̀ ibi tí a ti dúró nù kí masala náà nínú àláàkiri àkàn tí mùsùlùmí bá kéré tí ọ̀tà pọ̀ torí ibi tí a ti mú àwọn ọ̀dọ́ àbí ọ̀tá lágbára ju àwa mùsùlùmí lọ torí kí wọ́n má bà dà láàmú wọ́n má bà bá wa jagun kí wọ́n fi wá lẹ̀ lórí ẹ̀sìn wa wọ́n ti ṣe kí ni jù á lọ wọ́n lágbára jù á lọ wọ́n pàjù á lọ ṣé mùsùlùmí lè máa sanwó fún ẹ ah. pé ṣe ẹ̀rọ wòyí a máa san fún yín ẹ mọ́dọ̀dọ̀ wa o wàláhi wàláhi jana ila hadal kọ́ọ̀lù kẹfìrún mi fòkọ̀ àìdín ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sálàf tí wọ́n jẹ́ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní mùsùlùmí lẹ́tọ̀ àti fírù nǹkan bẹ́ẹ̀ lẹ́ ṣe é máa kí ló dé tẹ́ẹ̀ fi gbà kí wọ́n pa yín tán ẹ̀ ń sá fúkú àbí àwọn àfáà ní mùsùlùmí ọ̀sàfún ṣùgbọ́n ó ti wà lábẹ́ àyà wípé wà ìdánahù lè sálímì kọ sọ pé tẹ́ ẹ bá lágbára jùlọ tàbí tẹ́ bá lágbára jùlọ gbogbo bàtí kéfèrí bá ti sọ pé àwọn ọba yìí ṣe àdéhùn àlàáfíà ẹ máa gbà torí àlàáfíà lẹ̀sìn tí mo fún yín èlò ní 50 bára epo táyì ò lè fi ra ìfọ̀kànbalẹ̀ fẹ́ sí kẹfí wá pàdé mi ọlọ́run bá tẹ́yìn bá sì lẹ́yìn sọ lẹ́nu wípé ẹ lè fi fìtínà mara ẹ lè ṣe sí lórí fìtínà ẹ wò wípé ìntẹ́ kó rọra ń kọ́ síyàwó lè ṣe bẹ́ẹ̀ sọmọ lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti ẹ̀ wá payí lápẹẹrẹ ikú yín lè sọmọ yín di kèfèrí ó lè sọ ìyàwó di kèfèrí ó lè sọ àbúrò di kèfèrí kọ́dà nínú yín gan alẹ́ rẹ̀ tí ò ní kúnú ẹ̀sìn mọ́ tí ó padà tó bá wá jákèrú kò mú òkun hikima báyìí bẹ́nu ẹ̀sìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ṣé asilu gangan ni kápínlẹ̀ máa jà ṣé ni asilu wà lẹ́hùn kọ́ àwambọ̀ min husni islam ilmaru yìí tẹ́rùkù mọ́lá yà ní tó bá wá jẹ́ pé afẹ́ jọ sí àdéhùn láàrin àwa méjèèjì sí èmi ni wọ́n rán àbíjọba ní à ah, á intensi wa sọ yìí ó kù díẹ̀ ká jẹ̀mọ́ bá a ṣe ń sọ́lá ìsọ tí àwọn pírẹ́jẹ̀tì wa bá lọ rè sẹ́yìn gé wípé bí wọn ò sì sáì rẹ̀ náà àwọn tí ń ṣe ń ṣe o ṣùgbọ́n báyá kọ́ wá jẹ́ pé yóò dé kọ́ọ̀tù bí wọ́n ṣe ṣe márìjì tí nǹkankan ṣe pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Nàìjíríà níjọ́ tí wọ́n ní pé wọ́n fi lọ́wọ́n ṣé èmi àtẹ̀yìn náà pèsè naam kí làwà níjọ́ náà lọ ká máa bẹ lọ́hùn méjì wọ́n sẹ́yìn o sànú wa o ee méjì wọ́n rí àwọn olórí wa ìmú o wà sáso èntọ́ lọ ń ran àwọn ọ̀rọ̀ ìyá làwa ẹ̀ ń tiẹ́ darí òní wa àwọn ni wọ́n ṣe ni o ní ẹni darí wa ìtọ́ka àwọn wọn ò ní bí àwa ìtọ́ka àwa náà inú ilé wa ẹ̀mí wa ẹ̀sìn wa náà àwọn nǹkan náà ń bẹ tí wọn ò ní bí àwọn náà èyí tó jẹ́ gbogbogbò tó yẹ kí wọ́n ṣe ọlọ́run ní tí wọ́n bá ṣe ẹ̀yin ẹ máa ṣe tẹ́mìíràn ẹ̀ tí ayé bá wà nira fún yín tí wọ́n fi dùn inú ẹ̀tọ́ ẹ̀yin ẹ bí èmi ṣùgbọ́n kẹ́ ẹ gbé ẹ̀tọ́ tí wọ́n fún yín nítorí pé gbogbo ẹ̀ ń bá ń darí yín tí wọ́n bá padà ṣe déédéé wọ́n lẹ́sẹ̀ bẹ́yìn náà ó sì lẹ́sàn wọ́n tún pẹ́ lẹ́sẹ̀ lórí gbogbo yín káríkárí ṣùgbọ́n tí wọ́n bá ṣe ìdàkejì ẹ̀yìn ọ́ lẹ́sàn tẹ́yìn náà bá ti gbẹ́rù gbọ́n rí àwọn nìkan wọ́n dà ní ìyá rẹ̀ jẹ́ anábì kílíà rẹ̀ salawatullahi wa salamu alayhi ìdán bóòlù mi àtẹ̀yìn ó sì wà haris táà jẹni tí ó mọ̀ sójúkòrò pé bóòlà ṣe ní wà nú ẹni tó jẹ́ wípé o ní ọ̀yà ọmọ ọ̀sán fún ìsìláàmù tí ó wà máa kó póngó báyà rẹ̀ o ní hadithu Hudhayfa ibn Yamani o ní ń dalé lórí kọ́nà jọjá rí kọ́ sànú wa o kọ́ lájọ kan sọ rẹ̀ kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà ìyọnú rẹ̀ láyé àti lálìkìyàmá kó sì lò wà fún yọ̀nù rẹ̀ kọ́mọ̀tì ṣe ìtọ́n orí wa mú o nígbà kọ̀ọ̀kan la hawla wala quwwata illa